أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ذي الجلال والإكرام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تفرد بالربوبية على الدواب تفرد بالربوبية على الدوام وأشهد أن سيدنا محمدا عبد الله ورسوله عبد الله ورسوله قام بشكر ربه حق القيام صلوات ربه عليه وأزكى تحية وسلام عباد الله فإننا لما عرفنا مقام الحمد والشكر وأهميته نتعرض لمقام أو أعيذ نفسي وإياكم منه وهو مقام كفران النعم فبقدر عظم فضل الشكر يكون عظم جرم الكفر وعاني بالكفر هنا كفران النعم إن من كفر النعم ازدراء نعمة الله علينا وانتقاصنا بها وهذا من خصال النفس الدنية الطماعة التي لا تشبع ولا تقنع بل تحب أن تجمع وتجمع عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا حب أحدكم أن يعلم قدر نعمة الله عليه فلينظر إلى من هو تاتا ولا ينظر إلى من هو فوقا وأنه كذلك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله فينبغي أن أو ننظر إلى ما من هو أسفل منا في أمور الدنيا أما في أمور الآخرة أو أمور الدين فننظر إلى من هو أعلى منا لأن الدنيا الدنيا ضيقة والآخرة فصيحة واسعة وفي ذلك فليتنفس المتنافسون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه وتائبوا من الذنوب كما لا ذنب له وتوبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه اللهم أدعو لقو لقو ọpẹ́ fún ọ látara orí rẹ ìkẹ́ rẹ lára wa pàtàkì ọpẹ́ àti mímọ̀ dúpẹ́ náà ni a ti ń bá bọ̀ nínú ìbánisọ̀rọ̀ wa ti jẹjọ eléyìí tá a fi ń sọ títóbi orí Ọlọ́run lára wa àjùwà níwèé ìkẹ́ ti Islam tọlọ́n subhanahu wa ta'ala tó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa bá a bá ní ká máa ka orí Ọlọ́run. àlekátán kódọ̀ ọlọ́run tí kì í oníkọ̀ọ́lì inú mi ní ibadi yashako díẹ̀ nínú àwọn ẹrú mi ni wọ́n máa ń dúpẹ́ oore mi ọlọ́run àbíọ́ mọ́sálá ìtú ẹnìkọ̀ọ̀kan máa wá má ara díẹ̀ tí ó ma dúpẹ́ ore ọlọ́run ọlá àti tóbi ọlọ́run ọlọ́run adúpẹ́ fún ọ adúpẹ́ fún ọ latara isesi ore rẹ lára wa èyí tó ń lé jẹ́ àmàlóore. gbogbo ọrịa ọlọ́run tó bá ti fẹ́ dá ọlọ́run fẹ́ máa fi sọ̀rọ̀ kí wọ́n máa rápẹ̀rẹ̀ lára wa ká má pa ọlọ́run mára ká má ọlọ́run mára ọlọ́run ní bi ni'mati rabbika ọlọ́run ní gbogbo tó bá èmi ọba rẹ bá asara ní àmìhì aláìbàdì ọlọ́run kọ́ máa rórí pa rẹ̀ lára àwọn ẹrú ẹ̀ inú ọlọ́run èédùn kọ́lọ́run kí ọ ó ṣe oore fún ọ nítayé ó láṣọ tó lè wọ̀ wọ́n ń wè kísà kí wọ́n sáà máa mọ̀ pé ọlọ́run kí ọ inú ọlọ́run ò lè dùn sí ọ ó ṣe oore fún ọ ọlágbára àtijọ́ tọ́da ọ̀sánìkáyọ̀ mọ́ba àmọ́ bó ṣe rí ntí ọ̀dà lọ́sàn o tún fìyà já wọn tí ń bẹ lábẹ́ inú ọlọ́run ò lè dùn sí ọ. ọba wọ ọlọ́run ó lè kákẹ́ rẹ̀ ń lọ́dọ̀ rẹ̀ ọlọ́run inú rẹ̀ máa dùn ẹnu pé kéèpé èèyàn ọyọ onígbéraga ni wọ́n ṣe gbéraga gbogbo tọ́lọ́n bá ṣe fún ọ rẹ̀ra rẹ̀ lẹ̀ lórí ẹ̀ mọ́jọ rẹ̀ lójú mọ́rùpọ̀ jẹ́ nǹkan ọwọ́ ọlọ́run ló sọ tó tó ọ̀rẹ́ bó ṣe tó bó tó tẹlòmíì tí ò rí bíi tiẹ̀ ọlọ́run ló ní gbogbo nǹkan. tọ́lọ́n bá ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run fẹ́ káwọn ọmọ rí lára wa ọ̀kan nínú àwọn sàhábà ọwọ́ abá síwájú ẹ̀dá anábìwá Muhammad lọjọ kan wà á ná wọ́n ra ọ̀jíṣẹ́ ọlọ́run orí ìṣesí tọ́jọ́ ìṣesí tí ò dùn wò lára sàábẹ̀ yìí anábìwá ń bi léèrè pé alilakami malin. tí ò sówó rẹ ni ṣé bó lọ kọ́lẹ̀ náà ni mo sọ fún anábì wípé bẹ́ẹ̀ ni owó ń bẹ. olo anábì tún wá ń bi pé mi ayíyílí máa ọ̀nà àràn owó òwò lọ gbà owó ló lọ nínú ọ̀rọ̀ ni mo sọ fún pé mi ibili wàlẹ̀ xayili wàlẹ̀ gánà tọba ṣe nínú nǹkan oko mọ̀ ń tara oko oríkì ọlọ́run mo níràkúnmí mo lẹ́sìn kódà mo lẹ́rú mo lágùtàn onírànràn nǹkan oore ni mo ní à ànábì lọ́lọ́run kí ọ ọlọ́run ma pé fẹ́yìí ta ká lọ wù gbogbo bá kì í ṣe pé kéèyàn wá máa pé kí ọlọ́run ó lè rí òun lẹ́lẹ́sìn pàtàkì kó wá máa pa kì í ẹ̀sìn wa béèyàn bá ní àmọ̀ pé òní ṣùgbọ́n tọ́lọ́run bá fún yàn ìdẹ̀ra nìyẹn ọlọ́run fẹ́ máa pa àdẹ̀ra yẹn kúlù ànábì lọ sọ bẹ́ẹ̀ fún wa ànábì ní ẹ máa jẹ ń tó da ẹ máa mu ń tó da ẹ jẹ ń ṣe ẹwẹ yìí tọ́ dánú aṣọ yín mingeri tarafin wala khula ẹ e sá ma ti sàṣejù ẹ e sì má ṣe gbéraga látàrẹ méjì tí a fi ronú kọ má já ṣejù kó sì má jẹ tíkíní ti gbéraga kọjá èyí tẹ́ fi máa sin lọ́hùn ọlọ́run subhanahu wa ta'ala onífẹ̀ẹ́ kórìdẹ̀ra rẹ̀ lára e ẹrú ẹ̀ dúnà ájábìn. tí ò ní ṣèyí tó fi máa tí ó fi tó fi pèrè tọjọ rẹ lójú ipò ọjẹ nkankan tí ẹ ṣèyí tó fi máa ṣe gùrù ọmọ àfitan rẹ jẹ tàbí gbéraga Ọlọ́run fẹ́ orípa àdàrẹ ó sì fẹ́ ká máa dúpẹ́ fóun máa dúpẹ́ bágbára wa bá ṣe ọlọ́run adúpẹ́ fún ọ mọ́sánwá lẹ́rú tí wọ́n máa ọ nínú ṣe kẹfẹ́rí fojú yẹpẹrẹ ẹ̀dẹ̀rẹ̀ ọlọ́run bí kí lọ́lọ́run ṣe fẹ́mi mi sí dẹ̀rẹ̀ o gbogbo ṣe fẹ́ nìkan wa kan ní tá a lè ẹ̀ tán ó lè máa wó tọ̀dọ̀ pé tiẹ̀ bílẹ̀ ayé ṣe wà títẹ̀ tí ò tó tẹ̀ ní o fi wá máa dúpẹ́ èmi la màrí náà èmi bí tèmi pé kò ṣe yìí ọ ti ti la màrí lọ èyí ò náà ló fi wa ma dúpẹ́ mùsùlùmí ẹ jẹ́ni tí ṣe kèfèrí sórí ọlọ́run a ma dúpẹ́ fún ọlọ́run Muhammad ida haba an ya'lama qadra ni'matillahi alayhi bẹ́rù bá fẹ́ mọ bódiwọ̀n àdẹ̀rọ ọlọ́run ṣe tó lọ́dún ẹ̀ ó lè tara ẹ̀ mọ́ torí tá a fi kú máa rí owó ètẹ̀ tara ẹ̀ ló fi wá ń wò ó ò ní mo rí ọlọ́run lára ẹ̀ torí ju njọ bá sẹ́ ẹ̀pẹ̀ mọ́ wa lójú tí ń san mọ́ wa lẹ́nu njọ náà lójú òkòrò tá à wá láyé tán. ẹbí wọn náà rí wọ́n dààmú ń ṣe lọ́nìí sí i sáwọn tí a tún sáré jẹnàjẹnà tí wọ́n wá ń dọ̀bálẹ̀ fẹ́yìn tẹ́ ẹ̀ tún ẹ̀wọ̀n tí ti ní ìwọ̀n tún máa ọba ní dọ̀bálẹ̀ kó lè fún ọ Aa, o ti jẹ bẹlẹ lásìkò yìí tẹ máa ṣe ara pé ojú kòkòrò ọmọ èèyàn ò lè ni tí wọ́n ti ní láyé ti tó ṣùgbọ́n kò lè kún bí wọ́n bá tún kú òǹbí eléyìí tí wọ́n sọ̀kalẹ̀ wọ́n ó tún pàrọ̀ lọ bòmí láyé ṣe rí nu láyé ó ṣe máa lénu tí kú edé bá dé bọ́ọ̀bá wa fẹ́ mọ orí ọlọ́run tọ́lọ́run ṣe fún ọ tó ṣe fẹ́mi kémi ọmọ wara mi mọ wara ẹ ànábì ní tí ọmọ wò fàlìyànzúrú ilẹ̀ amániwú wọ tààtà ìwọ wẹ nìkan tọ́lọ́run òṣèrú ti ń bẹ lọ́dọ̀ ẹ tí fún. ó ní ọmọ wo mọ wọ àwọn tí ń bẹ lókè o bọ́ọ̀ bá ti wọ àwọn tí ń bẹ lókè oore tọ́lọ́run ṣe fún ọ yọ yẹpẹrẹ lójú ẹ̀. tọ́ bá ti wo àwọn tó ju ọ lọ ò ní ka orí ọlọ́run kún kankan ọkàn máa wò pé bó ní tiẹ̀ ṣe á rí lẹ́sà ayé kan náà lájọ wo èmi àti lágbájá ni ó ní tèmi èèyàn á lè bá débi kèfèrí tí ò ní sí lọ́ǹgà mọ́ lámàní gan tí ò kúkú tí ò kírun gan ọ dá fún ju tòun tó ń kí lọ kí àlàfà nírun ọ̀hún okùn lóore fóun gan kóun ọmọ kírun ọ̀hún àyìnmórí ọlọ́run ló tì í síbi ìṣèkèfèrí sọ́lọ́run ká má wo ẹni tó ga jù á lọ nípa ayé ẹni tá a jù lọ ni a máa wò aṣíwájú ẹ̀dá anábíwá Muhammad ó ní unzuru ila man huwa asfala minkum ẹni tí ń bẹ ń sàlẹ̀ yín nípa ayé ni ẹ máa wò wala tanzuru ila man huwa fawqakum ẹ má wo àwọn tí wọ́n jù yín lọ fa huwa Allah tazdaru ni'matallah. bẹ́ẹ̀ bá ń ṣe yi kò ní lè jẹ́ kẹ́ ẹ yẹ̀yẹ́ kẹ́ ẹ yẹpẹrẹ ẹdẹrẹ ọlọ́run ti ń bẹ lára yín ọlọ́mọsálá ìsànú ẹnì kọ̀ọ̀kan wa tọ́ba ṣe nípa tẹ̀sìn ẹni ojú yẹn lọ lèèyàn máa ń wò ẹni tí èèyàn rí pọ́ ga jù yẹn lọ́nù gbàgbọ́ lèèyàn máa ń lé a èmi mina bá ṣe yóò ṣe kíni ọ̀rọ̀ èmi náà lọ́rùn ma máa lé àníwẹ̀ ń tọ́wọ́ à pé ibi táwọn gan bá dé yìí gan àti tí ọ̀wá sanju ti lọ àwa kírun òun ọ̀tí kí kankan má wọlé wọn. ọ̀ ń bàjẹ́ ẹ̀sìn má wọn. ìsànú wa wa fi dhalika fàlẹ́yàtàná fàṣẹlẹ́mọ́tàná fìṣòl ọlọ́ni ká máa wẹ ní ojú àlọ́ nípa ká máa ọlọ́run ní kẹ ọlọ́run ní ẹ máa ṣe díje fún òun ni ẹ sáré tètè tẹ̀lé ẹ máa sáré láti bá ẹni tójú yín lọ́nú ẹ̀sìn ẹni tójú yín lọ́pàá àtàyé ẹ má lè ẹ má jáàmù òun láyé lé lónìí tí fi jáàmù ẹni tójú lọ òun ni wọ́n ń lé bẹ́ẹ̀ ti ń jẹ́ ayé lónìí tó yẹn lé bá ibi kéèyàn parí ẹ̀ síbi kúnà ní ọbàjá ọbàjá o. bẹ̀ni ọbàjá agbára kò lé kádàrá ọlọ́run kò lé bá bẹ́ẹ̀ yẹn bá ní nǹkan ọba wọ ọlọ́run tí ẹbẹ́ nìkan ní darí wa yìí ó lè ó lépò yìí ó sì débẹ̀ sọ́wárì lò rẹ́ẹ̀fì mọ́tí tó bí ọlọ́run sórí lò bá tún ọlọ́ra ha omomile ọjẹ tiẹ̀ kọ́ wọnú ẹni tó sì lè lò agbára owó gbẹ ipò ń bẹ máa dúpẹ́ èèyàn máa ń ni ọmọ wo ń bá sí ó fi máa wọ́n wò ọmọ fi wọ́n ma fi wọ́n yí ọwọ́ àmúre tọ́lọ́ ṣe fún ọ ọlọ́wọ́ àdúpẹ́ fún ọ olórí wa náà bá ní bá sí i. ààrẹ wa Muhammadu Buhari gbogbo nbí tí nǹkan náà kù ní ara ààrẹ wa ọlọ́mọbàdàn rántí àlàáfíà sí gbogbo ẹni tí ọ̀wá gbádùn náà làṣàdúrà bẹ́ẹ̀ fún kárí ọlọ́mọbàdàn rántí àlàáfíà sí wọn ọlá àti tóbi ọlọ́run ẹnì kọ̀ọ̀kan wa náà mọ́fà ìsànsí wa ọlọ́run máa kíyèsí wa èyí tá a fẹ́ ṣe lọ́la nípínlẹ̀ Ọ̀ṣun ọlọ́run àbẹ̀ ọ mọ́sẹ̀lókùn fa burú fún àwọ̀ ọlọ́run mọ́sẹ̀lókùn fa burú fún àwọ̀ bí àsìkò yìí ti ń jásìkò sísọ dáadáa I dáadáa àtún ti ń gbọ́ dáadáa nísìn abẹ́rẹ́ máa gbọ́ gbọ́ ọ̀nà yín tí ọ̀dà ọ̀tún làwọn ọba ní sí lórí ọjọ́ ọ̀la náà ni gbogbo omi tí ọ̀yọ́ aláàtún máa mú mi láti ẹnu ẹ̀rọ àtún ti ń gbọ́ lérí tó dùn àwọn ọ̀rọ̀ tó dáa gbogbo ẹni táàrí ìlú gbogbo wọn ti wọlú wọn ti ń sùn tí a ní sin àtijọ́ ń gbé a máa tanra wa ń so. ọlọ́run ṣàánú wa o ọlọ́run ó tí a ọjọ́ ọ̀la ọlọ́run ṣe lọ́jọ́ ọ̀bùkún fún wa ọlọ́run má ṣe lọ́jọ́ ọ̀dààmú o ṣe lọ́jọ́ fún wa o ọlọ́run gbogbo ìgbà tó bá gbèrò fìtínà gba gbogbo àwọn àwọn tá a jọ ń gbé ọlọ́run má mú wa jáde láì fìtínà wa pàápàá ọlọ́run fìtínà wa ọlọ́run ọlá títóbi ọlá ipò náà tí wọ́n ń lé tí wọ́n ń dààmú eléyìí ń sáré èyí náà ń sáré gbogbo ẹni tí ó débẹ̀ tí ó jòrè fún wa èyí tá à ń bá bọ̀ kọ̀ rọrùn tó omi ìlà tó fẹ́ tó ṣe rè ẹni tí ó débẹ̀ tí ó máa jẹ́ rọrùn fún wa tí ó débẹ̀ ẹni tí ó débẹ̀ tí ó tún lékún èyí tá a wà nú ẹ̀ yìí ọlọ́run mú débẹ̀ o ẹ sàmí eléwọ̀n sọ̀rọ̀ ẹgbẹ́ ìsọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bá máa ti ń ṣíá lọ́sí mọ̀ pé èdè téèyàn máa ń bẹ ẹnu ẹ̀ lọ títí òun ní gbogbo tí ó jòrè fún wa nkọ máa ṣe fún wa ọlá àti tóbi ọlá àwọn tí wọ́n sì wà nínú agbára báyìí bá ní lò wọ́n fún àyípadà dáadáa orílẹ̀-èdè yìí lò wọ́n fàyípadà dáadáa àpínlẹ̀ yìí ọlọ́run lò wọ́n wa ọlá àti tóbi ọlọ́run gbogbo àwọn tó wá kàkóso olúwalé lọ́wọ́ ó bẹ̀rẹ̀ lórí bàbá wa olówó ti tẹ́lẹ̀ wàá jèrè ǹjẹ́ ti islam ọkọ̀ mbẹ́ ọlá àti tóbi ọlọ́run bẹ̀rẹ̀ lórí bàbá wa ìmáàmù àgbà fúnlùú yìí ọkàrí gbogbo àwọn tí wọ́n ń gbé àkóso ẹ̀sìn lọ́wọ́ ọlọ́run bá ní máa kíyèsí wọn ọlọ́run bá ní máa dáàbò rẹ̀ bò wọ́n máa tọ́ wọn sí tí ó jòrè fún ọ ọlá àti tóbi ọlọ́run gbogbo àwọn tọ́lọ́run wá lò jẹ́jẹ́ sàmárì sàmárì àdínì ni àwọn ọ̀tọ̀kùlú tọ́jẹ́ pé àwọn ọlọ́run lò fún ìgbélu ìdúró ọlọ́run bá ní dúró tẹnìkọ̀ọ̀kan o àánú ọlọ́mọ abẹ́ni kọ̀ọ̀kan wa gbé ọlọ́run tó tì wá yọ́nú sí wa ọlá àti tóbi èrè ọlọ́run iléyà tún dojú kọ wá báyìí àdúpẹ́ kó ní kí ìtùnú ọba wa láyé ọlọ́run àdúpẹ́ fún ọ ọlọ́run àdúpẹ́ fún ọ ọlọ́run àdúpẹ́ iléyà tí ń bọ̀ jọba wa láyé o ọlọ́run jẹ́ ọba wa láyé o káwá fi núdùn àtàlàáfíà ọlọ́run jẹ́ àfi ṣe kálékún nígbàgbọ́ kálékún ní imán kó rí wọ́n máa lékún subhana rabbika rabbil izzati amma yasifun salamu ala al